إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لين بتي أدعو قفون الله وبا أترى إكه أتي بيرون فون النبي ومحمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ gbogbo tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́tì àtọ̀rọ̀ yìí kó fi kárí gbogbo wọn lápapọ̀ gbogbo àwọn tí a ń gbé ètò àdínú yóò sọ̀rọ̀ òun náà ni ó tó gun orí afẹ́fẹ́ báyìí abẹ́lọ́run fún ẹni tí ó ṣolùgbọ́wọ́ ètò yìí kí ọlọ́run kí ó ṣe àlékún dáadáa ó ṣe àlékún ìṣọ́ rẹ̀ fún òun àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní àpapọ̀ kọ́lá ìjọkàn oṣù rẹ̀ allahumma amin gbọ̀wá tí a ń gbọ́ra wa kíra pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu na ọ̀rọ̀ nípa alshukuk àwọn ẹ̀tọ́ ibi tí mo wá dé ni ẹ̀tọ́ tí ọmọ nígbà lọ́wọ́ òbí rẹ̀ ìyẹn ni pé àwọn nǹkan tó ń jẹ ojúṣe bàbá tí ó ṣe fún ọmọ náà ni à ń ṣàlàyé lọ́wọ́ tó níbi tí mo dé ni pé tí òbí wọ́n fẹ́ fún àwọn ọmọ rẹ̀ ní ẹ̀bùn ẹ̀tọ́ rẹ̀ ni pé kò gbọ́dọ̀ dá ẹnìkankan bùn ní ẹ̀bùn nínú wọn bí ẹni pé gbogbo wọn yányán ní àlọ́gbọ́dọ̀ bùn ní ẹ̀bùn papọ̀ ṣùgbọ́n pé ìwọ yìí ó ti dàgbà ìgbà tó dàgbà mo fẹ́ ìyàwó mo bọ́ ní ilẹ̀ eléyìí àti mo bọ́ nílé yìí máa gbé àìrọ̀ o àti tó bá ṣe pé gbogbo wọn náà ni gbogbo ọmọ tó bí náà ló bò ní ilé yẹn lẹ́yìn kọ̀ọ̀kan báyẹn wọn tó bá ṣe pé nǹkan ń gbé bẹ́ẹ̀ fún ìgbà kan kó tọ̀ máa gbé bẹ́ẹ̀ fún ìgbà kan àmọ́ ọkọ ló ní o kò sí tó burú níbi eléyìí ṣùgbọ́n ní gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ fún àwọn ọmọ ẹni bákan náà lè yẹn máa fún wọn tí wọ́n ti sọ hadithi Nu'man bin Bashir ní àná tí ó bùn ọmọ rẹ̀ ní nǹkan tí ń jẹ́ Nu'man Bashir ló fún ọmọ rẹ̀ tí ń jẹ́ Nu'man ní nǹkan so anabi wa ni pé á ah, gbogbo àwọn ọmọ rẹ̀ ní kọ́ lọ fún olówó ah, fún gbogbo àwọn ọmọ anabi ní kọ́ ya so bákan náà hadithi kọ́lá hadithi mi padà gbé mi gbọ́ pé anabi wa sọ pé ittaqullaha wa'dilu bayna awladikum nábì ní ẹ máa ṣe dọ́gbadọ́gba ẹbẹ̀rù ọlọ́wọ́ba ẹ ti máa ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tí a bá wò tí a bá ń fún ní ẹ̀bùn láàrin ọmọ yẹn nítorí pé ṣe dáadáa àbí ìyẹn nífẹ̀ẹ́ rẹ̀ láàrin àwọn ọmọ so ń túmọ̀ sí pé èèyàn fìfẹ́ hàn sí ẹnìkan jùlọ láàrin àwọn ìyókù lélẹ́yìí so nítòsí máa ń ba ẹbí jẹ́ nìyẹn òbí tó bá tó bá ń fi ìfẹ́ ọmọ kan hàn àwọn ń fìfẹ́ àwọn kan hàn ju àwọn apá kan lọ nínú àwọn ọmọ hmm, babalá wàhálà ni ẹnìyẹn fẹ́ dá kalẹ̀ o so a rí eléyìí níbi ìtàn nínú al-Qur'an níbi ìtàn nàìjíríà Yusuf gbàtí ọlọ́wọ́n bá ń sọ fún wa ní tó ṣẹlẹ̀ láàrin anabi yusuf àti àwọn ọmọ ìyá rẹ̀ àwọn náà ti mọ̀ níbi nǹkan tó ń ṣe fún ni pé wọ́n jù sínú kànga ẹ̀rí wọ́n hàn lè mọ̀ wọ́n bínú wọ́n jù sínú kànga gbàtí wọ́n kọ́ra wọ́n gbìyànjú pé káwọn pa nǹkan tó wà pé wọ́n jẹ́ ká pa wọ́n jẹ́ ká jù sínú kànga ni kọ́ra ọlọ́wọ́n bá gan àìsàn ọ wá sọ ìdí tó fà á ìdí tó fà á ẹ̀rí ọlọ́run bá ń sọ ọ́nù sura tó Yusuf náà àyà ẹlẹ́kẹ̀ẹ́jọ ọlọ́run bá ní idh qalu la Yusuf wa a'udhu billahi minash shaitani rajim olùwà ní idh qalu la Yusuf wa akhuhu ahabbu ila abina minna wa nahnu isbatun inna abana lafi dalalin mubin أرضا يخل لكم وجه أبي وجه أبيكم ونكون من بعده قوما صالحين olúwa ní nígbà tí àwọn ọmọ ìyá yusuf wọ́n sọ pé ilẹ̀ yusuf wa àkú wọ́n ní sọ yusuf àti ọmọ ìyá rẹ̀ ẹni pé àbúrò rẹ̀ ti ń jẹ́ bunyamin ahabbu ila abina bàbá wọn ti fẹ́ràn wọn jù àwa lọ wa nahnu usba tó ìjẹ́ pé àwa sì ní o àwa ń jẹ́ ìjọ ìdíje ìran kan làwa jẹ́ o ìjọ la jẹ́ apọ̀jù wọn lọ inna abana la fi dhalalin mubin bàbá wa yìí wọ́n ń ṣàṣìṣe tó hàn o àìṣe tí ò fojú tó hàn náà ni bàbá wa ń ṣe yìí o yẹn ni pé àwọn ọmọ méjì ẹ wá fẹ́ràn wa ju àwọn mọ́kànlá àwọn mẹ́wàá lọ àá fi hàn wọ́n wá ní tó ṣẹlẹ̀ ni pé ó kùtù lórí ó sófà a máa pa nábì Yusuf ni àwòtọ̀rọ̀ ṣú wà rọ́bọ́ ń àbí ká lọ jù sí nínú lẹ́kan inú orí ká jù nù yányá ìpè ìkúlù lẹ́kùn wọ́jẹ́ àbíkùn tí ó ju bàbá wa ẹ̀hẹ́n tí ó pòfò tí ò ní rí má tí bàbá yẹn ọba ti rí má ọ̀nà kúnnú mi ń bá èdè yìí kọ́ máa ń sọ ọ̀lẹ́sìn àwa náà padà wá jẹ́ tí bàbá yẹn ọmọ nífẹ̀ẹ́ sí ọba ti rí má ẹ̀wọ̀n kan so nǹkan tó fa nìyẹn o tó fi di kí wọ́n fi olè ń ṣe nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú ànábì Yusuf òun ni pé bàbá wọn ń fi ìfẹ́ hàn àwọn ọmọ yẹn rí ike á ah, bàbá wa fẹ́ràn ọmọ yìí ju àwọn ẹlòmíì lọ tó lè ló fà ni wọ́n fi wò pé ah, ó yẹ káwọn wà nǹkan sí ọ̀rọ̀ ọmọdé yìí o kò má jẹ́ pé yóò gba gbogbo dáadáa tí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wọn tán tó wọn náà ni pé òbí tó bá ń fi ìfẹ́ hàn sí ọmọ kan ju kan lọ gbogbo ni ó ń palẹ̀mọ́ àti bá ayé ara rẹ̀ jẹ́ ó sì ń dojú ara rẹ̀ rú ó sì ń da ẹ̀yìn ara rẹ̀ rú fún ara rẹ̀ ń dojú ara rẹ̀ rú ó sì ń da ẹ̀yìn ara rẹ̀ rú ìyẹn ni pé lẹ́yìn ìgbà tó bá kú tán yóò tún máa da ẹ̀yìn ara rẹ̀ torí ọmọ tí òun máa ń gbé ìfẹ́ rẹ̀ hàn ọmọ náà mọ̀ rò òun special fóun yàtọ̀ sáwọn yòókù ni so yóò mọ̀ wá fi hùwà sáwọn yòókù rẹ̀ látàrí eléyìí ikú ìlà ọ̀ṣẹlẹ̀ ọ̀tá ọbẹ̀ rẹ̀ láàrin mọ̀lẹ́bí tó àwọn òbí ẹ̀jẹ̀ ká ṣọ́ra wa tó àwọn kíní kan bẹ tó ṣe pa gbọ́dọ̀ gbọ́yé nípa ìṣedọ́gbadọ́gba láàrin àwọn ọmọ níbi ìnáwó fún wọn níbi ìtọ́ wọn tó bí ó ń kálukú bá ṣe ní bùkátà sí ìnáwó sí pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ tó náà láṣẹ máa ná fún wọn ìyẹn òmíì pé bóyá dèké kan là gbọ́dọ̀ máa fún wọn níbi ẹ̀kọ́ kájọ pé nífẹ̀ẹ́ ọmọ kan lọ primary school ọmọ kan lọ secondary school so tí owó school wọn wá yàtọ̀tọ̀ síra wọn kí wọn wá ní pé ah mi ní jẹ́ kí owó yẹn yàtọ̀ síra wọn owó táwọn ọmọ primary school ń san náà lọ́mọ secondary school náà máa san tó mi ní kọ́dọ̀ ọmọ university dìde kan náà máa sọ fún gbogbo yányán à eléyìí wọn ní kí ló dé kó ní mo fẹ́ máa ṣe dọ́gbadọ́gba irú ìyẹn kọ́ ni wọ́n ń sọ ọ́ irú dọ́gbadọ́gba yẹn kọ́ àbí nìsín kó rẹ nìkan kọ́ wá ní ìnítọ́jú rẹ torí pé ìwọ nìkan ló ti lè máa rẹ ọ́ àyọ̀ kódà tí ìkan bá ń jẹnu tó máa ní tó yàtọ̀ sí àwọn yòókù àti irú oúnjẹ tán ní kọ́mọ jìyàn náà lè yàn ó rọra fún o yẹn ò kì í ṣe pé yẹn ń ṣe àìṣe dọ́gbadọ́gba ìṣẹ̀lẹ̀ yìí ni a gbọ́dọ̀ gbọ́yé nípa ọ̀rọ̀ déédé láàrin àwọn ọmọ. sọ àmọ́ bákan náà kí èèyàn ó ti ṣàdéhùn ẹ̀bùn fún àwọn ọmọ lápèjúwe kí o ní ẹ̀yàn ọmọ yìí ṣe gbogbo ìlẹ́jọ wà nílé kí ó ẹni tó bá kọ́ Al-Qur'an tiẹ̀ parí yẹnyẹn á màá ra mọ́tò fún un so ìyẹn ni pé ìyẹn gbé kalẹ̀ gẹ́gẹ́ pé ẹ̀fẹ́ ti competition yẹn tí a fẹ́jọ́ bẹ̀rẹ̀ at the same time ẹni tó bá parí kuranu tiẹ̀ ń ra kẹ̀kẹ́ fún lákọ̀ parí ṣàpọ̀ mẹ́rin kí wọ́n nífẹ̀ẹ́ láti ní kẹ̀kẹ́ tí wọ́n ní wọ́n tó bá tó kọ́ so ọmọ tó bá kọ́ parí ìyẹn gbọ́dọ̀ ra kẹ̀kẹ́ fún àwọn tí wọ́n parí òun èèyàn ṣàbòsí kẹ̀kẹ́ fún wọn èèyàn ṣàbòsí kẹ̀kẹ́ fún wọn tó yẹn ti gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ bí ẹ pé yẹn gbé ìyẹn ní ká wá ṣe competition yẹn eléyìí hàn kò sí nǹkan tí ó burú ń bẹ wallahu a'lam. náà ọ̀rọ̀ tí inú àwọn ẹ̀tọ́ tí òbí tó máa ń fún ọmọ òun náà ni a'awnuhum ala husni ikhtiyari fi zawaj òun ni pé òbí ó gbọ́dọ̀ máa ran ọmọ rẹ̀ lọ́wọ́ láti pé ńgbà tó bá fẹ́ ṣẹ̀ṣà ìyàwó tó fẹ́ fẹ́ nígbà tó bá fẹ́ ṣẹ̀ṣà ọkọ kí wọ́n ràn lọ́wọ́ pé wá wáyàn wáyàn torí tó bá fẹ́ ọkọ irú àwọn tí wọ́n fẹ́ kọ́ fẹ́ lélẹ́ yìí o tó bá níyàwó irú ẹni tí mo fẹ́ kọ́ fẹ́ rẹ̀ o kódà ìyẹn mo ń ṣe kalẹ̀ ipe bí lọ́wọ́ ìtumọ̀ pé ìyẹn lọ́wọ́ rẹ̀ ni ipe wọ ọmọbìnrin yìí má fi ọmọ tí ìbá ti fi ọmọ abẹ́júdá yìí o nítorí nǹkan báyìí báyìí báyìí èmi ni ò ní gbà tó bá lọ sí jìnnà sórí ẹni tí ó gbé lọrin tí ó jọmọ lọrin ẹ náà ni mo fẹ́ tó kò sí nìkan tó burú ń bẹ tí ìbá ti pínyàn fi ń ti ta ẹ̀sùn tí ìpínyàn fi ń ti tribalism wípé á mi ní fẹ́kùn fẹ́ ìlú mi tòláwọn ìlú mi èèyàn burúkú ni wọ́n lọrin nìkan lọ́dà ìyẹn kò rí bẹ́ẹ̀. àbí wọ́n ọmọkùnrin yìí dákun dákun má lọ ìlú mi lọ́rin fẹ́yàwó dún lọ́rin má ní kí ló dé ah, ìyàwó lọ́rin ó rọrùn láti fẹ́ wàláì inú dáadáa tó lọ́rin ṣe fún lọ́rin nìyẹn o dáadáa láńlá tó lọ́rin ṣe fún lọ́rin ìlọrin yìí lé níbi ọ̀rọ̀ sàdáàkì pé owó máàrù àbí afẹ́ ṣe ìyàwó ah, ìlọrin ò kí ń ṣe bẹ́ẹ̀ wọn kì í hàn yẹn lé mọ́ wọn kì í ta ọmọ wàláì ìlọrin dá níbi púpọ̀ jù lọ́rin dá ní máa ń sọ ní nǹkan méjì ń bẹ tí ìlọrin dá sí ìlọrin dá níbi lọ́rin ah, máa ń gbà àlejò wọ́n fọ́n ní ìfaradà pẹ̀lú àlejò ẹlẹ́ẹ̀kejì lọ́rin dá níbi abáfẹ́fẹ́ ìyàwó ọlọ́ọ̀ ìdàgbọ́n orin ní ìyàlá kódà mọ́rán tí ọ̀rọ̀ kan alọ́lẹ̀ fẹ́ lọ́lẹ̀ ń ṣe ápídù níbi ìyàwó kan ẹjẹ́ mọ̀ pé àwọn bàbá ìyàwó wọ́n ti sọ pé iye báyìí la fẹ́ gbà ní bàbá ìyàwó ẹ̀fún ní five thousand ìyá ìyàwó ẹ̀fún ní five thousand àwọn obìnrin lé five thousand ọkọ ìyàwó ló wá wò pé ah owó ìkiri òun sì fi ní ten thousand ẹ jẹ́ òpá àwọn bàbá ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ìyá àríkọ́yá yọkùnmẹ́ yọkùnmẹ́ yọkùnmẹ́ nítorí ìgbàgbọ́ tí wọ́n ní pé àwọn ti fẹ́ mọ gẹ́gẹ́ ni mọ̀gàlá fílmù hù títí owó márùn-ún ẹ̀fẹ́ mọ wọ́n jù lọ́ti ká sọ pé wọ́n yá dápadà dápadà so ó ní kó mọ lè ní káwọn dìrì náà ní kó kó mú wá so òun ni pé ìyẹn lè sọ bẹ́ẹ̀ fọ́mà wá ọmọkùnrin yìí má hàn rẹ̀ lè mọ o tó mọ̀ bí ọ̀nà àrísìkí rẹ̀ ti mọ́ o dúró ní dèdè ọwọ́ ara rẹ̀ o dúró ní dèdè ọwọ́ ara rẹ̀ tó ọmọ ìlú yìí náà nìkan fẹ́ ẹ̀rí pé ìyẹn ti tàn ẹ́sù pé pé ẹ̀mí tàn ẹ́sù pé àwọn ìlú lédèdè la tó pé yẹn bá ní ìyẹn ọ̀dà tó ìyẹn mọ̀ ọmọ lọ́wọ́ láti ṣerú nǹkan báyẹn fún un nítorí ọmọ tó bá lẹ́sìn ní ọ̀fẹ́ ó sì wúrú ọmọ tí ọmọ lé kíní yìí àbí ọmọ lágbájá yìí ọmọ yẹn farabalẹ̀ ọ lẹ́sìn ìyẹn ràn lọ́wọ́ náà nìyẹn tó irú yẹn ara pé yàn tún ojúṣe òbí fọmọ ni pé mọ́ jẹ ọmọ rẹ nípa pé dandan nìkan fẹ́ nìkan ọgbọ́dọ̀ jẹ nípa dandan ọgbọ́dọ̀ jẹ nípa pé dandan dágbọ́já ni kò fẹ́ irú ẹ̀ ní ayé ànábi sallallahu alaihi wasallam arábìnrin kan ni uh, ummuna Aisha radiyallahu anha ó ní dakhalat alayya fatatun ọlọ́mọbìnrin kan wọlé wá bá mi فقالت أواني إن أبي زوجني من ابن أخيه وأني بابامي أتسمي فو أما أما ياري أما أما ياري يعني في أفمي فو أما أما أبورو ري لكن في ليرفع بي خصيصته أففني أففني أففني سيأجوزا فو أي نتن بلورني يعني في ẹ̀gbọ́n rẹ̀ ń lówó lọ́wọ́ wá òkú tó ń bá ti fẹ́ bí àwọn ọjọ́ máa yí nínú owó ni pẹ̀lú ọmọ rẹ̀ wà á nà kárí àtùn á ó ní inú mi ò dùn sí fún nǹkan tí bàbá fi mí ṣe yìí àfọkọ́lẹ̀ Ummuna Aisha wa ní ìjìlí sí hatta ya'tiya a jòkó ànábì fẹ́ dé lọ́wọ́dọ̀ nínú ọba ọ̀já ọ̀rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam anábì bá dé ní obìnrin yẹn Ummuna Aisha bá ṣàlàyé fún un nítorí àìntọ́mọ̀ ah, yìí ni ìntọ́mọ̀ yìí ni fa arsala ila abiha anábì bá rán sí bàbá rẹ̀ bàtà náà bí pé fajala al-amru ilayha anábì wá ní pé tọ̀ ìwú lọ fẹ́ kó ṣe ìwọ bàbá yìí bàbá wa sọ pé tó ń fẹ́ ṣe ni ah anábì ni mọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọbìnrin yìí ó ní láti wu ẹni tó bá wù kọ́ fẹ́ ni sànẹ́bísà tó wá gbà ní mara faqalat ya Rasulallah ọmọbìnrin yẹn wá sọ pé qad ajastu ma sana'a abi ntí bàbá mi ṣe yẹn mo ti fara mọ́ ẹnikẹ́ni tí bàbá ní kí n fẹ́ yẹn mo ti fara mọ́ tó kí ni léyìí ni pé ẹ̀rí pé ànábì ń ràn lọ́wọ́ ó fún ní mara ìgbà mi ń bẹ tí òbí ọkàn ṣe nǹkan míì ọmọ yẹn ò ní mọ rídùn tó fi ṣe jẹ́ kó mọ̀ ṣàlàyé fún èyí pàtàkì tó fẹ́ kó ṣe nǹkan báyìí lélẹ́yìí kìí fọ́kàn mọ́ ní láyé ìgbọ̀dọ̀ ní ọkọ̀ fẹ́ àwọn kìíní kan gbọ́dọ̀ la mọ́ ṣàlàyé fún pé ìdí rèé kọ́dọ̀ ìlúmí wọn lè jọmọ̀ ìlú kan náà yóò sì wọ́n sọ pé ń ǹjẹ́ kọ́ fẹ́ tí tí ìbá ti ṣàrà àdúgbò ìbẹ̀rún jìnà aládùúgbò yìí ni mò ń fẹ́ so bàbá yẹn wà sọ pé náà kọ́ ṣàánú ni wọn nìkan náà ni mo ní ẹ kọ́ wá tó di pé o fọ́kọ wa kọrí sí jìnà bó ni ṣe máa rí ọ ránṣẹ́ bó ni ṣe máa rí ọ àmọ́ tó bá kọ́ bá fẹ́ àdúgbò òkìní yẹn ó lè máa ràn mí lọ́wọ́ lè máa rí ọ inú mi ó lè máa dùn ẹni pé rí ọmọ náà gbọdọ̀ burú kó wá dé wá ní fún ọ̀fẹ́ wá ní ọmọ dùnmọ́ yà ọ́ àmọ́ kò mọ nǹkan tó kà ń takú sí náà ń ṣẹlẹ̀ tó kí ń gbà ọmọ takú pé yìí fẹ́ ń ọmọ náà ti takú náà nígbà tó ó ti wo kí wọ́n ti lọ ni ìyìn sì fún wa ìyìn fún wa ti lọ tó wọ́n wájú òun ole lè rí òye pẹ̀lú rẹ̀ tó eléyìí ó ṣe kókó gan nígbà tí a bá fẹ́ rí pé ọmọ wa ó ti tó ọkọ ní àbí ó ti tó ìyàwó fẹ́ kí a ràn lọ́wọ́ tó ara ìtọ́ wa bákan iran ní ìrànwọ́ lérè yẹn náà ni pé tó bá ní bùkátà sí owó ní àsìkò yẹn ara ojúṣe wa òun náà ni kí a bá wá ọ̀nà yóò fi rí ìyàwó fẹ́ ẹ̀yìn kábà sẹ̀lẹ́kìtì rẹ̀ ń là kọ́kọ́ ní ká fún nímọ̀ràn lórí bí ó ṣe fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ara ojúṣe wọn náà tó wá ní pé tẹ̀síwéjì hùm káwa gangan káwa gbé ọ ká náwó fún nígbà tó bá fẹ́ fẹ́yàwó kábà ká wá ọ̀nà bá ṣe ràn gbogbo nǹkan tó bá ká ṣe fún lẹ́tọ̀ọ́ ká ṣe fún un فابن عباس رضي الله عنه ولما رزقه الله ولدا ولي أن في الله الله عليه وسلم وليحسن اسمه قصلو قطدا هو قطدا قف وما وتأديبه قم ينيقا يعني قطدا يسوق الله با وأسماء الحسنى الثابتة يتفسم له orúkọ àwọn ànẹ́bí الله ọba so anabi wa ni ayẹnẹ eh, ibnu abbas radiyallahu anhu oní fáyidà balaga ọmọ yẹn bá tún wá dàgbà àròjúṣe òbí ni pé falyuzawwijhu kò fi ọmọ yẹn kò fi lọ́kọ kò bá sọ́nà bí ó ti rọ́kọ àbí kó sì bá sọ́nà bí ó ṣe rí ìyàwó tó ojúṣe ọkọ ní ojúṣe bàbá ojúṣe ara ìfẹ́ tí bàbá máa ń ṣe nìyẹn. bàbá yìí sọ pé kò sí dọ́kàn mi pẹ̀lú ìyàwó tó fẹ́fẹ́ ìníbọ̀ dá sí rárárárá tó kọ̀dá tó kọ̀dá tó aróyìn ṣe ojúṣe èèyàn nìyẹn tó bákan náà Sa'id eh, bin al-Aasi يقول أني إذا علمت إذا علمت ولدي القرآن أني فيما قامني من القرآن وحججته ما تم حج ẹ̀rí kò sí tó burú àbò mú ọmọ rẹ̀ lọ sí hajj kọ́ yá àyàn maka yìí mo fẹ́ ràn yín ní mọ́kà kó wa mọ ọmọ kò sí tó burú mẹ́ ara dáadáa ni tó wọ́n zọ wọ́ch tó hu tí mo tó fẹ́yàwó fún ọ̀kọ̀dọ̀kọ̀dọ̀ yìí tó hakọ̀ hu ó ní ah Sa'id ibn Asi ó lè mi ti ajẹ́ pé mo ti fi ẹ̀tọ́ mi fún un ó tọ́jú rẹ̀ láti kékeré wà bá ti yà hákì àlẹ́ yìí ní tó sọ́kù ni pé kóun náà kọ́ wá fún mi ní ẹ̀tọ́ tèmi náà kóun náà fún mi lẹ́tọ̀ọ́ tèmi tó o mì pé wọ́n ti ṣe ogun tó yẹ kó ṣe lérí ọmọ o ti tọ́ ọmọ yẹn o ti fún lẹ́kọ̀ọ́ Qatada ó ní kánà yóò kọ́ọ̀lù إذا قتاد ربي رحمه الله ونعم السلف من تقول إذا بلغ الغلام لم يسوجه أبوه فحصاب فاعشة عصم أبوه عصم الأب قتادة نتي ọmọ bèèlè bàlágà ìdá bàlágà gulam tí ọmọ ọkùnrin àwọn obìnrin tó bá bàlágà pẹ̀lẹ́mìlìzẹ̀ wíjòhù tó lọ lè fi lọ́kọ orítọ́kọ ní olórúkọ tọ́kọ ní òfin òwáyàwó fún ọ̀wọ́kọ fún tó wọ́n bá ti rí tó fa àsọ́bàfà ìṣẹ̀tàn tó wá di pé ọmọbìnrin ọ̀rọ̀ ló sì bàjẹ́ bọ́mọkùnrin ló sì bàjẹ́ afimẹ̀lẹ̀ ab bàbá náà ní ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ yẹn ọmọ yẹn gbẹ̀ṣẹ̀ bàbá náà sì gbẹ̀ṣẹ̀ torí pé bàbá yẹn òun ni kò ran ọmọ yẹn lọ́wọ́ láti jìnà sí aburú tòun náà ni tí wọ́n bá ti rí i pé ọmọ ó ti dé ipò tó ti ń rí pé ah bóyá ẹ̀ ti rí i pé ọkùnrin yìí ó ìyẹn ti fẹ́ máa fura sí i tí apọ́kùnrin ni pé tí apọ́bìnrin ni pé tí ewu ló ń ṣe gan pẹ̀lú ọ̀rọ̀ oníyàwó fífẹ́ tòótórí kọ mọ́lọ̀ lè rìnrìn kúrin ó mọ́lọ̀ rìnrìn kúrin ó kò bẹ̀rù ọlọ́wọ́ bá o tó tó bá ṣe tán jẹ́ kí n mọ̀ o àbí tó bá sì rí nìkan tó fẹ́ fẹ́ jẹ́ kí n gbọ́ o tó àmọ́ ń ṣàkójú mẹ́kọ́ rẹ̀ dáadáa tó kí n jẹ́ kó mọ kó mọ rí ìtọ́sọ́nà tó ìbásọ̀rọ̀ eléyìí ojúṣe òbí ni fún fún ọmọ tó abẹ́lọ́wọ́n bá kó mọ́ ṣáà ṣe àánú rẹ̀ fún wa kó ṣe wáyé ni tí yóò lè ṣe ojúṣe rẹ̀ lójú àwọn ọmọ rẹ̀ tó bákan náà nínú àwọn ojúṣe òbí òun náà ni kí ọmọ fún náwó lé wọn lórí ọmọ tọ́jú wọn ìdákánú fún kọ̀rọ̀ tí wọ́n bá ní ọmọ tó parí skúl tí ò kò ríṣẹ́ kankan kó wá ní ṣe bó ti parí rétí mi ìníran ní nǹkan kan mọ́ wá ọ̀nà fún un bá pílánì another life bí ó ti parí skul náà ò tí ì ríṣẹ́ òkè àwọn kìnnì kan rẹ kọ́kọ́ tọ́ka rẹ̀ sí ọ̀nà tó fi máa rí owó rẹ̀ àbí mọ̀ àgbà oúnjẹ kò sì mọ̀ struggle káàkiri àbí wọn náà rí pé iṣẹ́ tí ń ṣe yìí bí àwọn private school kan ní iṣẹ́ ni private sector kan ní iṣẹ́ ni tí wọ́n náà mọ̀ pé ń tán fún jẹ kò tó kọ́lá kò tó gbà tí fi ń lọ skul tó gbogbo ní tí mo mú wọn ní ìyá olè lélẹ́yìí tí ọmọ ò ní ìyá olè tó tí òbí kọ́ wá dúró ní pé ah, ìrìn jẹ́ kó yẹra kúyà ojúṣe rẹ ni kò tọ̀ títí tọmọ yóò fi di pé yóò fi rí ọ̀nà gidi tó tó náà bá rọ́nà gidi kò dìgbà tó bá ń kọ pé kọ́mọ wá ṣe dáadáa sí ọ yóò ṣe dáadáa sí ọ automatically ni tó kọ́ lọ́kọ́ mọ́ṣá ṣe wá ní òbí rẹ òbí dáadáa tó bákan náà ẹni kò ń wọ̀ ara n tuntun jẹ́ ẹ bísíǹlá mo yẹ kí n ra dúró báyìí tó ní ọ̀la tó kí a tó máa bá àwọn tó bá kù lọ but nísìnyí àwọn tí a bá ní ìbéèrè bí a lórí nǹkan tí mo ti sọ síwájú lónìí àbí nǹkan tí mo sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí nǹkan míì tó kí a kọ́ wọlé ẹ̀yẹ́ tó ń kọ́ ni. Aleykum salaam. Àwọn ọ̀sán la ẹ pé ìtọ́ náà ò ní dàlá káyé

ṣungan amin ìzákun àkẹrọ ẹ̀ṣẹ̀ ṣungan sọmrí dárúsù ní náà ni àwọn ìyá yìí ni wọ́n rọra ṣe fún wa sókíùn tó kọ́lọ́kọ́ wa ṣàlékún làákà yìí kó dúpẹ́ fún yìí náà. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sáàmì nàfẹ̀yìn náà láwọn fẹ́ bèèrè ń gbàgbé tí wọ́n máa pọ́mọ kékeré sàdéhùn tó yẹ gbogbo ọmọ tó máa ń dààmú ẹgbẹ́ ẹni ọmọdé àti kí ní ìfẹ́ wá sí fún tí ó tọ̀nà. nǹkan tí ẹ bá ń pè ọba nílé ṣe fún kí ọmọ ṣe fún kí ọmọ fún ládéhùn rẹ̀ torí tọmọ bá ti mọ yẹn kó kúrọ ní ọ̀kúrọ ní dádì ọ̀dà tó tí bá ń tọ́ pẹ̀sì nǹkan báyìí fún mi kó ní tọ ọlọ́run mú wa ọlọ́run mú wa tó tó bá tọ́ ọlọ́run mú wa ọlọ́run sì mú wa náà ni mo sọ pé ọlọ́wọ́n mú wa ọlọ́wọ́n mú wa náà ni tó ti yé báwọn ìṣòro àwọn ọ̀rọ̀ báyẹn àbí wọn sọ pé ọlọ́wọ́n bà kiri ọlọ́wọ́n bà kiri náà ni ìrọ̀kọ́lọ́wọ́n bá ti ó ṣe tọ́sọ̀nà fún wa fún àwọn tí a bá mọ nọ́mbà tí wọ́n ń pè yìí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one so nọ́mbà tí àwọn èèyàn ń pè sí nìyẹn so fún ìbéèrè. Ah, nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí a sọ ní òní náà tàbí nǹkan míì náà. Naam. Ẹ ti wọlé. Wa alaikum salaam. Naam ẹ lẹ́. Hello. Naam ẹ káàbọ̀. Naam àtẹ̀yìn náà. Islam. Number 081-085-01371. Fún àwọn tí a bá fẹ́ pè wọlé. Pẹ̀lú kòmí sọ́lá ọ̀mù. Ẹ tí ó kú ní ìdúró di ẹyin. Náà mọ̀, alhamdulillah. Àpẹ̀kọ́dì rí láti ìrìnlẹ̀. Náà mẹ́kàbọ̀. Ẹ̀rá àwọn ìgbìmọ̀ tó gbèrè ní pé tí dandan ni kíyàn fa ìrọ̀ ọmọ tó ráhàn sàtún ní pé kíyàn bá fi mọ̀ kíyàn ní máa fà yẹ́ tẹ̀lé fọ ẹnu rẹ̀ ni. Ẹwà àtẹ̀jáfẹ́ ní ìdálẹ̀ ìtọ́ni tí ní ọba fọ rẹ̀. Ee, èmi ti kíyàn fi fa rùkú ni. Àtọmọkùnrin náà rí. Ẹ̀dá kan mẹ́ta lọ́rùn, sọkúsọ ní sọ, ṣẹ̀dúgbọ́n, gbàtẹ́yìn náà rí jákúmọ̀lì, ṣé ayé àfáà ní ń jẹ́ báwọn?

أعطيناها نعم جزاكم الله خير عشان náà fún àwọn tí a bá fẹ́ pè a fẹ́ pè ní sí ẹlẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine ìnáà ni a lè pè mí sí sọ bìbìmìlá tó bá di ní ọ̀la dèdè àsìkò yìí bákan náà ní aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ náà ní àtún pàdé tó abẹ́ ọlọ́run bá fún ẹrú ọlọ́run bá tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí ọlọ́run tí ọba wa wà pẹ̀lú rẹ̀ ọlọ́run tí ó ṣàlékún arúgbìkì rẹ̀ ọlọ́run tí ó má jẹ́ tí ó rí ìbànújẹ́ lórí ara rẹ̀ àti lórí àwọn mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀ àbúkọ tásítọ̀rọ̀ mi ìhùn ní fún wa pé subhanaka Allahumma أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته اللطيف الرحيم الحليم العظيم الشكور العليم الكبير